ìwọ tó o fẹ́ dòòpọ̀ mọ́ wa láì darapọ̀ mẹ́nikẹ́ni o ní àǹfààní àti máa san owó rẹ lóṣooṣù méjì lètò yìí pín sí move classic àti move forfait fún move classic ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan fún forfait move ẹ tẹ òǹtẹ̀ èjì láti gbọ́ àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tá a ṣe wá lọ ẹ tẹ òǹtẹ̀ òfo.